التي تفضل الله بها علينا أن جعلنا من أمة الإسلام ومن أمة هذا الحديث عليه أفضل الصلاة والسلام والحديث عنه حديث كل مناسبة وهو البشير النبي والسراج المنير والرؤوف الرحيم بأمته فالحديث عنه لله القلوب وفحشة النفوس إن أحد الناس ما يوافق في عبادته لله بالصلاة على النبي صلى الله عليه وسلم فإنها من حيث العبادات التي يتقرب بها العبد إلى مولاه وينال بها مناه في الدنيا والآخرة عباد الله إن أول الناس بشفاعة النبي صلى الله عليه وسلم وأحفظوا بعنايته يوم القيامة أكثرهم الصلاة عليه ويعلموا ويعملوا بشرعته ويتمسكوا بسنته وأن يكثروا من الصلاة والسلام عليه سائما عبدا إخوة الإسلام إذا كان مولانا سبحانه وتعالى في عظمته وملائكته على عرش عرشه وسمائه يصلون على النبي صلى الله عليه وسلم إجلالا لقدره وتعظيما لشعره وإنحارا لفضله ومن أخرنا نحن المؤمنين أن نكثر من الصلاة والسلام عليه امتثالا الحمد لله سبحانه وتعالى وقضى بجبال حقه وقد أخرجنا الله سبحانه وتعالى به من الظلمات إلى النور عباد الله أقبلوا من الصلاة والسلام على نبيكم صلى الله عليه وسلم يفضل الله عليكم أخبار رحمته واعلموا أن الصلاة عليه تصلح الصدور وتنزيل العظم adáwọ̀pẹ́ fún ọlọ́run àlékún ìkẹ́ ọlọ́run orí ayẹyẹ náà rẹ̀ kó máa bá àlẹ́kùn Muhammadun sallallahu alaihi wa sallam jàmá mùsùlùmí èyí tó jẹ́ àkórí khutbah wa lẹ́yìn òun náà ni fọ́tù sọ̀lá àti alẹ́nàbí ìgbà tí àtàlámù fún àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ọ̀la ti bẹ̀rẹ̀. àsọ̀lá ń bá ara lẹ́yìn sallallahu alaihi wa sallam ìgbà káàkiri àdàlá tó bá jẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn ní ẹ̀sìn ní àsọ̀lá bí irun táà ń kí bó ti gbẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ká tàtàlátùfà bẹ́ẹ̀ lórí ẹ̀sìn bí àwẹ̀ táà ń gbá bó ti jẹ́ ìjọ́sìn ìsí àdáfà lẹ́yìn sallallahu alaihi wasallam àrẹ̀sìnú náà tó bá wá rí bẹ́ẹ̀ níbi káàkiri àdáfà lẹ́yìn sallallahu alaihi wasallam àwọn yẹn pèsè mẹ́ta bẹ́ẹ̀ àwọn yẹn pèsè mẹ́ta àwọn kan ṣe àtẹ̀jù bẹ́ẹ̀ àwọn kan gbé mi àwọn tí a gbẹ́jọ àjẹ́bí sallallahu alaihi wa sallam àwọn ilé kámọ̀ wa ó ẹmọ́ wà lára àwọn tí wọ́n sàfihì olúwa ò fẹ́ bẹ́ẹ̀ ká sàfihì bí ẹ̀sìn ọlọ́run fẹ́ kí ni àgbọ́lé kí wọ́n sàfihì bí ẹ̀sìn àti káyẹ̀ náà rẹ̀ wọn ẹlòmínà ah, ẹ̀yìn tẹ̀lé kí wọ́n sàfihì bí ẹ̀sìn ẹ̀yìn tẹ̀lé sàfihì sòkòtò yín lókè bá ó dé dàbí ojúkùn àti àwọn obìnrin ṣe lé wọn lò ìjáàbù ìjáàbù wọn ti wọ́n ilẹ̀ ẹ̀lẹ́ tó kódọ̀ sí àfẹ́jùkọ́n àtàkìbọ́yé àfẹ́jùrò bàbá ní ká ṣe àṣekáré kẹ́yàn dúró láàrin kẹ́yàn máa ṣàṣekù kẹ́yàn máa ṣàṣekù ìyẹn pé kẹ́yàn dúró lérí tí àlẹ́bí sallallahu alaihi wasallam tó dúró lérí ẹ̀ ẹ̀yìn adúró lérí tí àlẹ́bí sallallahu alaihi wasallam tó dúró lérí ẹ̀ àti táwọn sọ̀hábà ìdúwánu náà àlẹ́yìn àjùmáyìn táwọn náà gbọ́yé ojú ayé àlẹ́ ìtọ̀sọ́lá táwọn náà gbó lérí ẹ̀ kẹ́dọ́ lérí ẹ̀ wà láàrin wọn kìí ti láká ìwà láwọn bí wọn àfẹ́jù kìí ti láká ìwà láwọn bí wọn àfẹ́tò pé àwọn ilé aláṣẹ́jù ni wọn aláṣẹ́jù làwọn lè alẹ́sọ̀rọ̀ ọlọ́run ayọ̀ ọ̀sán gbogbo mùsùlùmí bá wọn kọ́nà lágbádá lẹ́yìn dágbádá náà gbogbo àwọn tí mùsùlùmí bá wọn pátá bùbá lọ́wọ́ ní nílọ́wọ́ ní ìdájí ìṣòro ẹ̀fọ́ ní rí tẹ́lẹ̀ tí ò sí ẹ̀dá di ojúgun àdébí tí ẹ wálẹ̀ bá láìsí ó wálẹ̀ bá láìsí ó wálẹ̀ fáá ó ọ̀kankan ìdájí kókó fẹ́ anábìrin kò sílẹ̀ ìbílẹ̀ àmọ́ pé ìzáwọ́tò muslim ti àǹsọ́ọ̀tì pàpàlì àbí mo ti bá wọ ọmọ tó dírẹ́ẹ̀tì lọ́kùnrin tí ó tẹ́ kábọ̀ rẹ̀ dé ìdájọ́ ìgbìmọ̀ ni àmọ́ tí a bá rí bẹ́ẹ̀ sí ẹ̀rí bẹ́ẹ̀ tó wálẹ̀ tó wálẹ̀ tó ẹ kó wá wálẹ̀ bá ó dé ọ̀kan kan kókó tẹ̀ tẹ́tà jù rẹ̀ àlẹ́ mi ni wọn àpàlì nínú kàbẹ́ẹ̀ nínú ìzáàtì náà bí ẹni bá ẹni bá wọ sí ẹ̀ tó wá bọ́ sínú ẹ̀kọ́ kóṣẹ́ ànẹ́bí ni wọ̀ náà ànẹ́bí ò ní kó mọ́ kó kankan ó sàdé kó mọ́ kó dọ̀tí ni ọbí ló ti sọ ànẹ́bí ò wú bẹ́ẹ̀ so ilé yìí ti àti jùkọ́ ibi àti ní ìkan náà ìbátà lè sọ pé aṣọ táwọn mùsùlùmí bá wọ̀ ìdájọ́ ti bọ́ni ìkan náà yẹwà àti sọ̀tọ́ náà ń gbé sáré ní sọ fún wọn àti ìbẹ̀ẹ̀bẹ̀ yọ náà ti sọ fún àwọn ọkùnrin ìyá wa béèrè láti nù ẹ̀ṣọ́ máa wo obìnrin yìí ò ní ìpé ìwò kọlẹ̀ ìwò tó lẹ̀ sọ lẹ́sìn àlóbi níta ń sọ ìta àwọn ọkùnrin yìí kìí ṣe sí. tí ní ẹjọ́ balẹ̀ débi kọ́ra ẹ̀ka ń kí wọn ẹ̀gbọ́rọ̀ jẹ́ kí ẹ̀dìjísẹ́ méjèèjì ẹ̀gbọ́jọ ẹ̀gbọ́rọ̀ tí wọ́n náà sábà ń kí wọn. ẹ fà á alẹ́bi ni dèédé ọrùn ọwọ́ ni kẹ́ ẹ fi si alẹ́bi ni dábàá yàwọn náà ẹjọ́ ẹtí lè dé ìgbọ́n kan ẹ̀sìn kan ẹ̀dá fún akọ́kọ́ ti kalẹ̀ tẹ́tẹ́lẹ̀ tàbí wọ́n rán ìgbọ́n kan tààrà mọ́ à olùwà nẹ́bí yóò máa wọ́lẹ̀ yóò ti máa kó ìdọ̀tí olùmílíọ̀nù jọ́nà yóò máa wọ́lẹ̀ yóò ti máa kó ìdọ̀tí anẹ́bí ò torí ẹ̀kọ́ ní kí wọ́n kéjù ẹ mọ̀ wọ́n bá mẹ́rin anẹ́bí ló rẹ́ o tẹ́gbọ́n wá débi tí ìdọ̀tí bá wá tẹ́gbà sókè anẹ́bí ń kọ́ àlẹ́bí ní kí wọ́n rí ìbá ń bá náà ẹ́sìmọ̀ pé àti ó burú jáì kóbìnrin káwọn obìnrin kí ọkùnrin mọ́ rí ara wọn kó mọ́ rí ẹsẹ̀ wọn kápá lóbìnrin rí àá òun ti ẹ̀gbé sí àríwí mínísítẹ̀ ló hàn kọ́dà nípa débi ìjọ tí wọ́n àwọn ògbọ́dọ̀ ká sọ wọn sókè níwọ̀n bá náà nípa àlẹ́bí wọn bọ̀rọ̀ ká kán rí ìjọ síbẹ̀ àlẹ́bí lórí rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n tó bá tó bá rìn ibi ìdọ̀tí òun ni tó bá ti débi tó gbẹ kò ní ìdíkan máa lórí káàkiri pé olùwọ́n láti pọ̀ ọkùnrin máa kó àwọn obìnrin tó wà láà alẹ́ nìyẹn máa dààmú ara rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń kó níbi ìdọ̀tí òun tẹ́ẹ̀rẹ́ ibi tí ó má tó gbẹ alẹ́ bí ló ti mú dọ̀tí kò náà ìdìbò ló lẹ́sìn ìdìbò náà ti rántí jẹ́ so bàtà ń sọ àti ìdù àbáṣe ìdókẹ́lẹ́ máa máa bá mojú láti mú ẹni orí ẹ̀sọ́ gbẹlẹ́yìn àmá ìtàfẹ́lúgbà lẹ́bí sọ̀rọ̀lọ́wọ́ àríwàsánà ẹ̀sìn ní ẹmẹ́játa ìjúmbẹ̀ káàkiri ṣe àti ètò àwọn aláṣẹ ètò àwọn kàtàwàlúwà lẹ́bí fún fún òye sàtàwàlúwà lẹ́bí bẹ́ẹ̀bẹ́ẹ̀ Àlẹ́bìnrin imú rẹ̀ wọ́n ti gúnlẹ̀ èyẹ ẹ̀yẹ́ ni kálẹ́tọ̀ ọ̀hún ẹ̀jẹ̀ sáfù ní àtẹ́tìlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò lè gbẹ́nu kó ti sọ́dọ̀ láwọn àríwọ̀ sẹ́lẹ̀. àtẹ́tì sọ́dọ̀ láwọn àríwọ̀ sẹ́lẹ̀ abẹ́ kí n fáwọn ọ̀dọ́ wọn jọ́nà ó fẹ́ kí n ó fẹ́ kí n kúrúbà tẹ́fẹ́ kúrúbà tètè kí n sàmọ́ ń fò yìí ó ní tẹ́sùgbé ló ní mẹ́ta kọ́ orí àlọ́bí bí ẹsẹ̀ àkọ́kọ́ àlẹ́bí ní àmì ó tún gbé ẹ̀rẹ̀ kejì ó tún ní àmì ó tún ní ẹ̀rẹ̀ kẹta àlẹ́bí ní àmì àdẹ́gbẹ̀wá kí wọ́n tán àwọn sọ̀hábà gbogbo kan àwọn ọ̀dẹ́mọ́ alẹ́gbẹ̀gbà tí ẹgbogbo alẹ́ kan àtàgbọ́tẹ̀ sí amẹ́rin àtàgbọ́tẹ̀ sí amẹ́rin àdẹ́gbẹ̀ni ìlú ní sàdúrà ní sàdúrà sọ̀kọ́nà tẹ́lẹ̀ gbọ́n sàmúlì àdúrà mọ́ wọ́n ní òfin ẹ̀rí ẹ̀mọ́ sàmú alọ́run ní ẹ̀rọ sọ nù ẹni tí ó sọ ìrànù lọ́rùn fún ẹni láwọn náà ní o aláwọn kan ní kí ẹ máa sàmí wọn níbi bí àlejò fún mi bọ́ bá mi lè sàmí fẹ́rẹ́ ọ̀dí gbèdé àlẹ́bí àfáà lẹ́bí ní sàdúrà yìí sálàfáà lẹ́bí lọ́rùn jìbìrì anábì ní ìlú ní ń sàdúrà ní ń sàmí kí ni wọ́n sàwọn ilé yọ́nà mọ̀ sánú wọn anábì wọ́n àdúrà mẹ́ta ló sí ẹni tó bá wọ́n ọ̀wọ̀ bọ́ náà èyí ó wá ní wọn pẹ̀lú ẹ̀fẹ̀ ó wá jáde ọmọ wọn kò ní ṣe áà ah, anábì ní áà ah, ẹni ní wọ́n ẹni òfò ni anábì ní ààmì ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tó bá tọ́ kò lè kò lè ní sọ́tọ̀ bọ́ọ̀mù àríwọ̀sẹ́lá kọ́lọ̀ ọmọ ilé yìí rán àrẹ́sùnrin àmì so pé ààrẹ sàtàlùfà lẹ́bí sọ̀rọ̀sọ́lá ẹ̀mà sàtàlùfà lẹ́bí Muhammad sọ̀rọ̀lọ́wọ́ àríwọ̀sẹ́lá àmọ́ sàtàlùfà lẹ́bí ó wá lẹ́kọ̀ọ́ àpàdàbà débẹ̀ àtẹ́jì tó di pé wọ́n wá mú àwọn àsàlátù míì wọ́n lọ mú wá fún àlẹ́mọ̀ sọ́kàn wọ́n wá gbé ọlá tó ní agbára àtàwọn ìdájọ́ tó lágbára fún ọgbẹ̀ni ìjàmbá tó èyí ti wá pọ̀ lọ bẹ́ẹ̀ ní àtàtà ọ̀yà ń ṣe àwọn kan sọ̀látù ti jí náà ni jí náà ẹ̀dìmọ̀ òun ilé kókó báyìí ní orí ẹ̀yà ìkan sọ̀láàtù nàìjíríà ya ọlọ́mọdé alọ́mọdé àwọn kan sọ́ọ̀tì fàájí ni àwọn kan jáwàájú kàmárì ni bí wà bẹ́ẹ̀ pọ̀pọ̀ lóhun jáwàájú kàmárì bí wà bẹ́ẹ̀ máa pọ̀pọ̀ àwọn ìjàníyà ló gbé wá wọ́n ní jáwàájú kàmárì àti dùrí òun sẹ́ẹ̀rí àtàlátà máa ń sáré sáńpá lọ́wọ́ sọ́nà àmọ́ ń ṣe eré bẹ̀rẹ̀ ni òfin yóò lé kò ṣe ibú

ó wá lẹ̀wà rí àtàlátùrí ẹgbọ́n kanumọ́tò ẹ̀bá kanumọ́tò ọkọ̀ dánù àgbẹ́yàwó abọ́láti jáde mọ́tò wọ́n àti kò sí àwọn jẹ́ mọ́ bákanáà ní àti ìgbógbà ń bẹ́ẹ̀ kí ẹ sọ pé àtàlátù àtàlátù fàáfẹ́ bá kẹrẹ ó ṣe déédéé kí ẹ ka lùhánì tẹ̀yìn láti bẹ̀rẹ̀ kárí kó wá ká nígbà six thousand five hundred ọ̀kan wọ́n náà mi rí ọlọ́mọ sọ wá mọ̀ ẹ wọ́n ń wí fún yẹn kó ti gbà bẹ́ẹ̀ àsàlátù fà á sí ẹyọ ọ̀kan tuntun tí agbádá ti já ní mú wá láì sáà mẹ́rin ló wí pé ó ju àlùhánì tẹ̀yìn lọ bẹ́ẹ̀ bá ní kíkà ládàá rẹ̀ o rí bá àtàkùn àlùfáà sí ẹyọ kan ó ṣe dédé kí ẹ tájì nígbà sísà wọn ilẹ̀ ẹ̀rí mọ rí pé àwọn tó bá bá ti jà ní àwọn débì kan àwọn ìkírun mọ́ sísà àlùfáà ti gbé e. eléyìí àtẹ̀jù ni ẹ wá rí kí yẹn wà láàrin níbi àtàlátù àlẹ́bìsọ̀ ọlọ́run wa yíò tẹ́lẹ̀ àwọn alùsùn náà àwọn ní àtàlátù ìbádà ni wọ̀lẹ̀ ìbádà tó nítorí jẹ́ ìbáadà kẹ́ tó ṣe àbíkẹ́ rẹ̀ rí tó ní kẹ́ẹ̀ṣe ẹ̀sàn àgbàlẹ̀ Muhammad láwọn ilé mọ́ fi ń ṣe àwọn alùsùnà gbọ́ pé àbí aláìsè tó ni wá bí àwọn nǹkan tí wọ́n sábà tù wọ́n ni àwọn alùsùnà ẹ̀gbọ́ àwọn sábìdé ní tó wọ́n tó ní kẹ́mọ́ sí àtàkùn àlẹ́lì máa wù àwọn ìyá wọn sẹ́pẹ̀ fún wọn eléyìí bú làwọn ni ẹ̀dá fún lóòótọ́ wọn àti sẹ́pẹ̀ fún lóòótọ́ ẹ̀rì kẹ́ni kó ní kẹ́mọ́ sọ́wọ́ wọ́n ní sámọ́ ti sọ́ọ́ ti pàájú mọ́ òun nítorí bá mọ́ láti jẹ́ àríkọ̀ kí ojú kò á lẹ̀ lọ òun jẹ́ kẹ́ wíwẹ̀ ṣàbòsínú ẹwà ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ sọ yóò wá ní kámọ́ ṣe rí ó bè lọ nílẹ̀ àwọn nígbà tí ìsájẹ́ ti ṣe kámọ́ rí àbẹ́ yóò bá ti fọ́nú fọ́ra yóò gbà pé ní àwọn sẹ́lẹ̀kẹ́ mọ́ ìsàjẹ́ bí àwọn ẹ̀rọ ìdí àwọn ọmọ sí àmọ́ bẹ́ẹ̀ kọ́ akọ́sílẹ̀ lọ́wọ́ fún wọn ẹmọ ìdí àwọn ọmọ wọn ó bà ní jẹ́ àwọn tẹ̀lé kò dáná màtàlú bà lẹ́rí ẹ̀ẹ́rẹ́ láti ṣe ìrọ̀lọ́sọ bẹ́ẹ̀ wọ́n kàn sọ sí àwọn àtọ́tẹ̀ ń ṣe yìí ẹ má sì mọ eléyìí ẹ̀sìn eléyìí ẹ̀sìn eléyìí ẹ̀sìn. abẹ́rẹ́ ọba lè jọlá ó sàfún alágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ o ọlọ́mọdé á sí èrè bẹ́ẹ̀ bá ti tẹ̀ yóò sàbábọ̀ àbá àfihàn jẹ́jẹ́ ẹ̀rẹ́lú tẹ̀síwá yóò sì yà ẹ̀lápọ̀ ìwọ̀n tí ìjẹ́ ọmọ ó fẹ́ràn ọmọ ní pé wọ́n lọ lójú ọ̀nà ó ti bọ́ wà ní ìyà ń bá kó òkúkú mẹ́ ìbùsùnmọ́ ń tẹ́ta wà àti yóò bọ́ ni fún ìta ń sọ ní ìjọ àwọn àfáà lọ́nà wọ́n ń wí báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ àbí ọlọ́mọdà fún alábọ̀ ẹgbẹ́ ìrìn ọlọ́run وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم والله في بيت واحد صلى الله عليه وسلم bíta dé òun náà ni àwọn tán bẹ láàrin níbi àfàlàfà ní Muhammad àwọn hálù súnà bẹ́ẹ̀ bá sàn án fà ní Muhammad àdúrà rẹ̀ gbogbo wọn wá dé àdúrà ṣígà bá ní ti gbé kalẹ̀ gẹ́lẹ́ láti kalẹ̀ àlèmọ̀ sàràbọ̀ sí wà ó lónìí àwọn ẹ̀mọ́ sàràbọ̀ sí wọn àlèmọ̀ a àlejò àti kí ó tún ká padà sọ̀rọ̀ ìgbà tó tún ká ó wá yí àwọn gbólóhùn kalẹ̀ kò ámántù bí kìtàbìkì àlẹ́bí àǹtàjì wà ní nàbí yí ká lẹ́bí àǹtàjì o bí gbé kalẹ̀ fún un òun á débẹ̀ òun ní ámántù bí kìtàbìkì àlẹ́bí àǹtàjì wà ní wàbí rọ̀ sóòlì kí láwọn ṣe fún àlẹ́bí wàbí nàbí ìdíkì pàtó wọn fẹ́ rí títí ẹ̀ padà fáwọn lẹ́rí oníwà bí rọ̀ tó lò kí ẹ̀dàkùn anẹ́bí tẹ́lẹ̀ mi náà rírọ̀ méjèèjì lọ lóko sínú but nàbíyù ní nàbíyù lànàbí ti gbé kalẹ̀ wọ́n máa yẹ́ ń tẹ́kọ̀ọ́ ní àwà anẹ́bí ẹ̀dọ́ ọ̀fẹ́ ẹnu tó bá ti gbé ẹ̀sìn bó bá ti gbé wá tó bá ti ìgbà lè gbé epo ló gbé fún wa bí

sallallahu alaihi wa sallam ní sí wọ́n kàn máa ń gbé wọ́n kàn máa ń gbé àdúrà fáwọn èèyàn nípa látọ̀dọ̀ àwọn àrìjẹ̀nú máa fa ojú wa fún ọmọ ní inú ọmọ ọmọ láàrín bàbá wípé ọdún náà lánàbí ọlọ́gbàgbàgbà ọmọ ọlọ́run àtàwọn màláíkà àwọn sí àtàwọn ní Muhammad ọ̀rọ̀ kan bèèrè nínú nípa lọ́kọ̀ ó wà ní yá ayọ́ lẹ́ni àárọ̀nù ìbí àtẹ̀yìn ẹ̀yìn ẹ̀dà àdúgbà jẹ́bẹ̀ hamad wà tẹ́lì mú ẹ̀ẹ́dẹ̀ sàlámù fún ọlọ́pàá alátẹ̀ni agbọ́ sí àtàkùn àjẹ́bì nǹkan méjì lọ́lọ́lọ́ká ti fàn jáde àsọ̀láàtù wà ẹ́ wà sàlámù gbàtọ́ wá sọ́tọ́ àwọn sàbí ọlọ́gbà nẹ́bì tó ló gbà pé ọlọ́lọ́ká àwọn ti sọ̀láàtù fàn nẹ́bì àwọn àbẹ irun tá ń kí sọ̀láàtù náà pè sọ̀láàtù ń pè ládùá wọ́n ni wà nẹ́bì nǹkan méjì ló ní ká ṣe fún àlẹ́bí ó ní ká ṣe sọ̀láàm àti sàlám ká ṣe fún ọkọ̀ àmà sàlám àmà sàlám fàkọ́lì àlámtàlá ọ̀rí sàlámù jẹ́ ọdíkọ́ fájìmọ̀ ṣèyún ó ti kọ́ fún sàlámù wà kẹ́ ìfànù sọ́lẹ̀ àlẹ́ wà kọ́ nítorí lágbára wọn láwọn bí wọn lọ́wọ́ lónìí wọ́n gbọ́ lọ́wọ́ wọ́n sì gbàgbọ́ yẹ́ sì ti wá lọ wọ́n sì mọ̀jẹ́ wọ́n ti wá lọ òun ti bẹ́ẹ̀ wọ́n ni wà kí ipa lọ sọ́ọ́ lè àlẹ́ yìí bó o láti máa ṣe mọ́ ọkọ wa. àwọn tó bá ti tiwa wọn pàtàkàtà nàbí yìí sọ̀rọ̀ bá wọn àlọ́ wọn làwọn ti wá dákẹ́ máa wọn. lẹ́ẹ̀kan náà alẹ́ mi ní kúlù ó wá pa wọn láṣẹ ẹ máa sọ báyìí pé anábì mọ̀ pé ẹgbọ́n ọmọ ọ̀dá ó lè ní kọlu aláìyá ká máa ṣe ìtàn tí kò lè wà mí amábẹ̀ ìdá bẹ́ẹ̀ lọ rẹ̀ ó dákẹ́ tó kúkò sọ̀rọ̀ fẹ́ ẹnu àti sẹ́ni báyìí wí lóbi ní ẹ máa sọ báyìí sí aláhùnmọ̀ alá muhammadin wa alá ali muhammadin kàmá alá ibrahim wa alá ibrahim إنك حبيب مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد إن تجمع النبي صلى الله عليه وسلم إي فكر جنور وما عفا من هذا أفضل إي فكر جنور تا بابا فيها أبدا سيدي من لي لي إي طول الله بيك عمتي سؤال إبراهيم يعني ẹwà gbọ́n nínú ọlá tí wọ́n ń bẹ fún òun ni pé bàbá kírun bàbá sàtàlùfà ní Muhammad ọlọ́run nígbà lọ́wọ́ wa wọlá àdúgbà Muhammad gbọ́rọ̀ sí ìjìnlẹ̀ ìlànà pẹ̀lú àwọn àǹfà àgbọ́rọ̀ sí níbi ìrún tó ju àlọ́ ọwọ́ ìrún nǹkan dénú ẹwà wo aburú ní bẹ lónìí àwọn onímọ̀ fún eré gba bíbí àláyè rárá kó wọlé ìkọ́nà àwọn àfà ó ń bò bá rí mọ́sálásí ilé ọlọ́run mọ́sálásí òtí máa ń jóná tó ń fẹ́ lọ pa á tó sì bẹ̀rẹ̀ sí ní jó tó ń bá dé ẹjọ́ lè rápàdé àti tá òun bá gbójú ká òun bá ráhàn sáfẹ́fẹ́ sí bíbí àólówó fún mọ́sálásí náà ní ó lè pa ìpínlẹ̀ rẹ̀ bàbá ní ká dáadáa owó lẹ̀ ní ti ọgọ́rọ̀ mùsùlùmí ọmọ sọ̀rọ̀ àdìgbà níyà fáńpá tí ilé ẹ̀mí bísí náà ilé ajé náà sára pé báyìí fáńpá tí ilé ẹ̀mí ọ̀nà ìlànà àwọn onímọ̀ làbọ̀ ọ̀ṣẹ́ kéèké torí ìsìnmọ̀ kéèké torí ìsìnmọ̀ sọ̀rọ̀ fà sí o fọ́nà ní wọ́n ń sàdìgbọ́ yìí wa pé àríkúmọ̀ rẹ̀ dà ẹnì kan bá ń jà tuntun náà iṣẹ́ ìdíjọ́ sọ̀rọ̀ fà pé àtàwọn míì àbí kò jí náà nà rí àjọ ẹlọ bọ̀tátù fájú tó kùn lókùn ọmọ wọn bẹ̀rẹ̀ àkídà tí amọ́dá ti já ní tó kìbọ̀ ló jẹ́ tí tàbá rí ẹnìkan nù súnfí tí ò bá nínú àwọn àkídà báyìí àátà tó mọ̀sùlùmí lẹ́tọ̀ àmọ́ èyí tó bá fi lè ní àkídà tábàlá ti já ní gbé sọ àti fájú ẹni yóò fi ṣe mọ̀sùlùmí o ó ti kó sínú kófòrò tẹ̀sí nítorí pé ó nílé ẹ̀ka kàtà pípa tẹyọ kán ó lò ìgbà ìbùhálẹ̀ lọ ó lò ìgbà ìbùhálẹ̀ lọ kí ní nígbà nígbà six thousand ọ̀rọ̀kọ́rọ̀ ẹgbọ́n ní ìgbà tó báyìí abẹ́rẹ́ ọba lè yọ ọlá bọ́sà fún alọ́gbẹ̀rẹ́ lọ́sọ̀tọ̀ tó bá nígbà yìí mùsùlùmí ẹ máa pọ̀ látàlátà àbẹ́ Muhammad ẹ̀yẹ́ lè fi àtàlátù tọrọ lọ́dọ̀ àbẹ́ Muhammad alọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ba ẹ̀yẹ́ lè fi àtàlátù alẹ́ fi tọrọ lọ́dọ̀ ọlọ́ọ̀ mo láàtà láti mo ti fà tí ọlọ́run ti mọ̀ lára àwọn láti bẹ fún ìmọ̀ ti àtàlátì fà nẹ́bì nìyẹn ẹnìkan sàdó àjọ kan ó bẹ̀rẹ̀ àdó àná ìlú kan pé náà ọlọ́run tàánù mi àlẹ́bì ní àdó àpájọ àlẹ́bì ní ti ìwọ́n sàdó àwọn náà ọlọ́run náà kọwa sí àtàkùn àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam kọwa bíi kan lọ́nà ọlọ́run ti fọ́ abẹ́rẹ́ ọba àlejò ọlá mọ́tà wo ọlọ́run tó ta jòkó yìí ìta ń gbọ́ yìí náà ọlọ́run mọ́tà sí àtàkùn àtàkùn dúpọ̀ àwọn láti máa ṣe aláìláìlára fi rọ̀ ọlọ́run púpọ̀ pàtàkì lọ́jọ́ júmà ó yẹ ká mọ́ sí àtàkùn pàtàkì àmọ́ ní ọjọ́ júmà alẹ́bí ni ẹjẹ́

nítorí lè ẹni ká gbìyànjú ká kọ́ àwọn obìnrin wa ká kọ́ ọlọ́pọ̀ ẹ̀sìn ìgbó ti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ní ká máa kó wọn lọ ká máa kọ́ wọn tó ti máa pàtẹ́wọ́ tó ti máa jó sallallahu ala nabiyyina